ó dèèwọ̀ ọlọ́pàá kan ò gbọ́dọ̀ lu aráàlú tàbí yẹ fóònù ẹ̀ wò lẹ́kọ̀ọ́ kọmíṣánná ló sọ bẹ́ẹ̀ ọ̀gá gbogbo àwọn ọlọ́pàá ìpínlẹ̀ èkó ìyẹn kọmíṣánná wọn cp fáyọ̀adé adégòkè ti pàṣẹ pé ní báyìí àṣà kí ọlọ́pàá máa lu aráàlú tàbí rẹ́ wọn jẹ ti dèèwọ̀ nípínlẹ̀ èkó ó lóun ò fẹ́ gbọ́ ohun tó jọ bẹ́ẹ̀ mọ́ láàrin àwọn ọmọọṣẹ́ òun bákan náà ló sọ pé ọlọ́pàá kò lẹ́tọ̀ọ́ láti gba fóònù lọ́wọ́ ẹnikẹ́ni kí wọ́n bẹ̀rẹ̀ sí í tú yẹ̀wò nírònà ó ló yẹ kí ọlọ́pàá tó bá fura sí ẹnikẹ́ni tàbí ẹ̀rọ ìgbàlódé kan lọ fa irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ lé ẹ̀ka tó ń mójútó àwọn nǹkan tó kan ti ẹ̀rọ ayélujára lọ́wọ́ ni. Fáyọ̀adé la ọ̀rọ̀ yìí mọ́lẹ̀ láàárọ̀ ọjọ́ ajé monde ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kínní ọdún 2024 yìí lásìkò tó ń ṣàbẹ̀wò sí iléeṣẹ́ rédíò Melody FM lẹ́kọ̀ọ́ ọkùnrin náà ní lásìkò ìṣàkóso òun gẹ́gẹ́ bí kọmíṣánná àwọn ọlọ́pàá èkó ohun tóun retí táwọn aráàlú náà sì ń retí ní iṣẹ́ agbófinró tó mọ́yán lórí tí kò sì ní ìwà ìtọ́ àti màgòmágó nínú. ó ní tí ọlọ́pàá kan bá lọ́wọ́ nínú ìwà ìbàjẹ́ tàbí tó bá lu aráàlú ní jìbìtì ẹ jọ̀ọ́ kí aráàlú náà lọ fẹjọ́ irúfẹ́ ọlọ́pàá bẹ́ẹ̀ sùn DPO tẹ̀sán rẹ̀ tàbí area commander tó wà nítòsí àmọ́ tíyẹn kò bá tó ẹ fẹjọ́ sùn mí ní tààràtà nọ́mbà fóònù mi kò farasin rárá gbogbo aráàlú èkó ló mọ̀ ọ́ kò sí ọlọ́pàá tó lẹ́tọ̀ọ́ láti lu aráàlú ìjọba ló gba àwọn èèyàn wọ̀nyí síṣẹ́ owó orí táràlú ń san ló ń tì wá lẹ́yìn torí ẹ̀ a gbọ́dọ̀ bá yín lò ti yìtẹ̀yẹ gẹ́gẹ́ bó ṣe yẹ ni. bákan náà kò sí ọlọ́pàá tó lẹ́tọ̀ọ́ láti gba fóònù yín pé kẹ́ ẹ jẹ́ kóun yẹ̀ ẹ́ wò kò sì gbọ́dọ̀ tọwọ́ bọ̀ ọ́ àti ní ẹ̀ka iléeṣẹ́ tó ń mójútó ọ̀rọ̀ ẹ̀rọ ìgbàlódé tàbí tó jẹ mọ́ ti ayélujára àwọn ni wọn yóò ṣiṣẹ́ lórí nǹkan bẹ́ẹ̀ gẹ́gẹ́ bó ṣe wí. Faith Adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.